ìlú lè kó sówó ìlú lè kó sówó ìlú lè kó sówó obìnrin ń kígbe àwọn ọkùnrin ń kígbe pé ìlú lè kó sówó àbá ìlú lè kó sówó ìlú lè kó sówó ìlú lè kó sówó àwọn ọkùnrin ń kígbe. àwọn obìnrin ń kígbe àwọn ọmọdé ń kígbe àwọn àgbààgbà ń kígbe pé ìlú lè kó sówó ọba ìlú lè kó sówó kódà kò tún sóúnjẹ kò sí oúnjẹ gbogbo nǹkan lọ́wọ́n gbogbo. kò sí téèyàn fẹ́ rà ń sìn tówó rẹ̀ lọlẹ̀ bágbẹ̀ bá waṣu tí òjú kọ́tà ní ten thousand lọ tẹ́lẹ̀ tọta one million times tá yi wà yìí tó náà bá tún ra nǹkan yóò rí pé tó wọ́n fi ra ọ̀wọ́n ni. ìlú lè kó sówó o ìlú lè kó sówó o àwọn ọkùnrin ń kígbe àwọn obìnrin ń kígbe àwọn ọmọdé ń kígbe àwọn àgbààgbà ń kígbe pé ìlú lè kó sówó o àbá ìlú lè kó sówó o. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ pátápátá àwa tá a wà nílé pẹ̀lú àwa tá a wà lẹ́yìn odi ẹ má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún wa o ẹ má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu rárá fún ẹnìkan kan wá. ariwo Yorùbá nation yorùbá nation yorùbá nation tí gbogbo wa ń pariwo bọ̀ látẹ̀yìn kò ń ṣàṣìṣe kò sì ń ṣe ìjà tí a ní jagun rẹ̀ lájàyè àájà bẹ́ẹ̀ ni ọlọ́run ti wà pẹ̀lú wa ọlọ́run wà ọlọ́run ò sì fi ìgbà kankan fi wá sílẹ̀. Si ìgbà tí ìjà fún Yorùbá nation kò jà fún Yorùbá nation tí ọkọ̀ ṣẹlẹ̀ àwọn kan ò mú lọ́kùnkúndùn gbọ̀ngbà tó dé ààyè kan ó hàn sóníkálukú wípé alẹ́ tọ́ láti jà fún alẹ́ tọ́ láti gbà á bẹ́ẹ̀ ni gbogbo ìsí ìgbésẹ̀ tí gbogbo wa dẹ̀ ń gbé bọ̀ látẹ̀yìn àá ìgbésẹ̀ tó tọ́ àti ntọ́ yẹ ni síwájú kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ mo kí gbogbo lọ́balọ́ba mo kí gbogbo orí adé pátápátá nílẹ̀ Yorùbá ọbẹ̀ látòrí látòrí bàbá wa onírìṣà aláàfin ọ̀fọ̀yọ́ káàkiri gbogbo àwọn ọba tó kù pátápátá ògbóṣùbà mo tẹríba forí adé mo dọ̀bálẹ̀. gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá mo sì wá fẹ́ kó yé wa lásìkò tá a wà yìí ẹ rí i wípé ìta eh, ń jà fún osùnmọ́ ọ̀nà àbáyọ̀ kan kókó ọ̀nà àbáyọ̀ kan pàtàkì tí mo sì rí tó jẹ́ ọ̀nà àbáyọ fúnlẹ̀ Nàìjíríà tá a wà yìí gangan ni pé àfi ká pín àfi ká ọba tiẹ̀ lọ ìnílú fi lè nílùú fi tùbà. bàbá wò lọ sẹ́yìn a rí wípé ìran Ìgbò ti ṣe tiwọn wọn ò rí ṣe ìran Haúsá ṣe wọn ò rí ṣe ìran Yorùbá ló tún wà ń bẹ̀ yìí. ẹ rí i pé gbèsè tá a fi bẹ̀rẹ̀ yìí gan bí a ṣe ń bá bọ̀ látẹ̀yìn náà la ń bá bọ̀ èmi ò tí ì rí ìyàtọ̀ kankan mi ò tí ì rí ìyàtọ̀ rere kankan gbígbé lónìí pàtàkì jùlọ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ni pé gbígbé ni gbígbé ni gbígbé gbígbé tí wọ́n ń gbé wa ń gbogbo ìgbà kò wá fẹ́ mọ nílẹ̀ haúsá nìkan ó délẹ̀ ibo ó délẹ̀ yorùbá ó káàkiri orílẹ̀-èdè pátápátá ni ó káàkiri pátápátá tí ẹ̀rù ń ba onílé tẹ̀rù ń ba àlejò tẹ̀rù ń bo oníkálukú àwọn tí ń ṣèjọba lé lórí gẹ̀ẹ́rù ń bà wọ́n. torí pé wọ́n ń gbé wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn náà tara wa la rí tà ń ké tẹ́lẹ̀ nísìnyí ó ti dórí tiwọn gan ó ti dórí tiwọn bẹ́ẹ̀ mi ṣe wá wò ó agbára Ìgbò ọ̀ka jọba yìí agbára Haúsá ọ̀ka agbára Yorùbá ọ̀ka ọ̀nà àbáyọ ẹyọ kan tí mo sì rí tọ́wọ́ à ń bẹ̀ tó fojú hàn gédéǹgbé. ni pé ká fi wọ́ọ́rọ́wọ́ ká fi pín ká fi tùbà tùsẹ́ kóńkálukú ká pín gàárì kóńkálukú ọba tiẹ̀ lọ gbogbo nǹkan ti dàrú tó sì yẹ òǹkálukú tó hàn gedengbe gbèsè tí máa ń bẹ́lẹ̀ pín lórí orílẹ̀-èdè kọ̀ọ̀kan kálukú túká tó dágbára yín bá ká ìjọba yìí ni ẹ̀yin náà wà tìgbà tẹ́ ẹ ti ń gbé wa bọ̀ wá ogun gbígbé lónìí gbé àwọn ọmọ skul gbé oníṣẹ́ ọwọ́ gbóníṣẹ́ ìjọ gbogbo oríṣiríṣi ẹ̀ odidi ìlú wọn ń gbé odidi ìlú wọn ń tó odidi ìlú. wọn ò jẹ́ káwa àgbẹ̀ karóko lọ gbígbé wọn ń gbé wa tẹ ń pa wá tẹ ń gbé wa níyàwó tẹ ń bá ìyàwó wa tẹ ń bá àwọn ọmọ wa sùn. tàbá sì wá wò dáadáa rí i pé kìí ṣe ilẹ̀ wa gangan nìkan ní kí n dọ̀rọ̀ yìí kàn ó ti káàkiri gbogbo orílẹ̀-èdè pátápátá tí ò yọ ibì kankan sílẹ̀ ìyẹn ló wá fi hàn èmi mo fi rí rálárí dájú àrídájú lélẹ́yìí wípé agbára àjọba gangan ọ̀ka wọn agbára àjọba ọ̀ka wọn báńdíìtì tẹ́ ń gbéyàn yìí tágbára bá wá ká wọn ni bí ẹ bá gbọ́rọ̀ ń pa yahoo kò síbi tó lè sá pamọ́ sí kó wà nù olè wọ́n wà kàn wọ́n sì gbé jáde tá a bá gbọ́ nípa four one nine gbogbo ibi tó bá lè wù kó wà wọ́n ó wà kàn wọ́n ó wù jáde ẹgbò wa wà ná sókè àmọ́ yin gbogbo àwọn agbófinró wa wípé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n látìgbà tí àwọn ti báńdíìtì Boko Haram oríṣiríṣi orúkọ tí wọ́n sọ wọ́n tó ti ṣẹlẹ̀ yìí kò sí iṣẹ́ àṣeyọrí kan pàtó nítorí lékún sí ní tí a bá sinmi díẹ̀ sáà bígbà tí ń parí lọ báyìí wọ́n tún gbé lọ́nà àrà tó wá débi wípé wọ́n ń gbé àwọn agbófinró gan wọ́n ń pa wọ́n wọ́n ń gbáràlú wọ́n ń pa á àìmọye àwọn tó ti há sọ́wọ́ wọn báyìí àwọn ọmọ skul wọn jáwọ́ skul wọn ó kílíà gbogbo skul àtọ̀gá àtọwé àtọmọléèwé wọn ó kó gbogbo wọn lọ ó ti fi hàn gedengbe agbára yín ọ̀ka agbára yín ọ̀ka eléyìí èsè pé bóyá pé à ń ba igun kan jẹ́ àbágun kan jẹ́ haúsá ti ṣe é kò rí i ṣe ibo ti ṣe é kò rí i ṣe kò rójútùú ẹ̀ yorùbá ló tún wà lẹ́nu rẹ̀ yìí àti ìpẹ́tọ́ ẹ̀ àgbàjọba àwa yorùbá ṣàwa rójútùú ẹ̀ báyìí ká gbé tọ̀ àwọn oúnjẹ sẹ́gbẹ̀ẹ́ ọ̀wọ́n gbogbo nǹkan gbòòrò ká gbé sẹ́gbẹ̀ẹ́ afẹ́ lè rí ìgbẹ́ ńlẹ̀ ń ká máa kó jẹ ká pè lóúnjẹ ká gbé gbogbo èyí ń sẹ́gbẹ̀ẹ́ fàájì tún ni lẹ́gbẹ̀ẹ́ à ń gbé ni à ń pààyàn eléyìí ti sú sí kàwá láyà ṣùgbọ́n náà àbáyọ ẹyọ ọ̀kan tèmi rí mo rí kò ju wípé ká pín eléyìí ò dẹ̀ ń ṣèjà kò ń ṣe wàhálà kò ń ṣe fìtínà kò ń ṣèjà kò ń ṣe wàhálà kò ń ṣe fìtínà rárá kò sì mú jà dání kò mú jà dání o kò mú jà dání rárá fàájì lọ́ba dé fàájì lọ́ba dé o ó ti sú oníkálukú ó ti sú oníkálukú pátápátá ó ti sú wa kò sẹ́ni tí ò sú. báàgì ìrẹsì kan ṣe ń yí seventy five thousand eighty five thousand wọ́n ń tẹ ẹyọ kan ààrùn jẹjẹ yó ebi ń pa wá wọ́n tó ń gbé wa tẹ́lẹ̀ yọ̀ wá kà màmá ṣùgbọ́n náà bá yọ ẹyọ kan tó wà nílẹ̀ tèmi rí nù ẹ jẹ́ á pín wọ́ọ́rọ́wọ́ ẹ ká pín wọ́ọ́rọ́wọ́ kó ń kálukú ọba tiẹ̀ lọ kó fàjà. ẹ má li ẹnìkan kan káàkiri kíní yìí ti gbẹ̀tọ́ báyìí ó sì ti fojú hàn gedegbe pé ntọ́ yẹ ká ṣe ni ntọ́ yẹ ká ṣe ni a wàá tò wọ́rọ́wọ́ ẹ tòwe rẹ̀ wá látòkè eléyìí ò sínú parí ṣe àrísí ó ti hàn gedengbe agbára yín ọ̀kájọba yìí agbára ibo ọ̀ka láti ṣe kílùú yóò fi tùbà kó tùṣẹ agbára húsọ̀ ọ̀ka. kílùú yìí ó fi tùbà kó fi tùsẹ́ yorùbá ló tún wà ń bẹ̀ yìí aláàlọ́dún mẹ́jọ ọdún kan là ń bá lọ tí gbogbo ẹ̀ ti dàrú yìí ọdún kan là ń bá lọ tí gbogbo owó oúnjẹ jẹ mọ́ títí èèyàn fẹ́ẹ́ lè máa rí ìgbẹ́ ńlẹ̀ kó máa kó kó máa jẹ ogun gbígbé yìí tún wá pọ̀ ẹni wọn ò bá tèsanwó rẹ̀ pípa wọn pa ẹlòmíì gan wọn gbọ́ owó ránsọ̀mù ó tún pa á àwọn kan sì dìde wọn ní ẹjẹ́ pín wọ́rọ́wọ́ ẹ̀ ń lé wọn káàkiri eléyìí ò fogun ó ti fojú hàn gedengbe agbára yín ọ̀ka nísìnyí wọn tún ti ń gbẹ̀yìn gan táwa ni ó àgbà ẹ̀yìn gan lẹ̀ báyìí wọ́n ń gbé àwọn aráàlú à ń pariwo kẹ́yìn ó gbà wá kalẹ̀ àwọn aráàlú wọn ń gbé tí gbogbo wa ń pariwo wọ́n ń kó àwọn ọmọ skul wọ́n ń kó àwọn èèyàn báràkì wọ́n ń kó àwọn èèyàn gbogbo ibi kíbi aráàlú ń pariwo pé ẹ gbà wá ṣùgbọ́n ẹ̀yin gan wọ́n tún wá ara wọlé tí ẹ ń gbé báyìí táwa ni ó gbà wá ta ló fẹ́ gbà yín bí èmi ń bọ̀rọ̀ lọ́nu o eléyìí ò fàjà rárá wọ́rọ́wọ́ lọ́badé wọ́ọ́rọ́wọ́ ìlọ́badé kò fàjà kò sì fàyọnu agbára yín ọ̀ka ìjọba o ji fojú hàn akẹ́tẹ̀ kínní bọ́ọ̀dù ò ní fà á akẹ́tẹ̀ bọ́ọ̀dù fa lílọ làkàlàkà tó ní ká máa fọwọ́ ọ̀ní tó fọwọ́ ọwọ́ kejì á tó fi fa ọ̀nà omi ibi ẹ ṣètò bẹ́ẹ̀ ṣe pín wọ́ọ́rọ́wọ́ eléyìí ọ̀fogun kò fàjà kò fa wàhálà kò sì fa fìtínà ìrọ̀rùn lọ́bádé ìrọ̀rùn yín lọ́bádé ẹjẹ́ àpín ká sa wẹ́lẹ́wẹ́lẹ́ ká kún kẹ́yà kínní ọlọ lọ́tọ̀ kẹ́yà kejì ọlọ lọ́tọ̀ kẹ́yà kẹtọ́ ọlọ lọ́tọ̀ bọ́ bá pé mẹ́rin ẹjẹ́ àpín ká dúpọ́ bá tiẹ̀ lọ ìnira yìí pọ̀. ìnira yìí pọ̀ òǹkàlùkù wọn bá tiẹ̀ lọ wọ́ọ́rọ́wọ́ ọ̀nà àbáyọ ẹyọ ọ̀kan tẹ̀mí rí noise ti fojú hàn gedengbe ó ti fojú hàn gedengbe kò sínú pa àtún ronú sí i àtẹ̀sẹ̀ mú gègé à ń kakuléètì rẹ̀ à ń ṣe calculation lórí rẹ̀ ò sí eléyìí ti fojú hàn answer ti fojú hàn ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ bí bá tún ṣe ń lọ yín tún máa jáde sí yín ẹ tún máa gbọ́ bí nǹkan bá ṣe ń lọ. ìlú kan gógó ìlú kan gógó yín tún máa yọjú sí yín bẹ́ẹ̀ ni yín tún yọjú ń padà bọ̀ wá. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ hmm, mo dúpẹ́ lọ́wọ́ púpọ̀ púpọ̀ jùlọ gbogbo wa. ọlọ́run kó pẹ̀lú wa ilé wa ọ̀nà wa kò ní dàrú wọ́ọ́rọ́wọ́ láàpín eléyìí ó ti fojú hàn kò mógún kò mú wàhálà kò mú fìtínà kò mú jàdá ní gan kò tún sẹ́yà kankan tó tún kù tí ó tún ṣe mọ́ kò sẹ́yà kan tó kù tí ó ṣe mọ́ haúsá ti ṣe kò rí ṣe ìgbò ṣe kò rí ṣe yorùbá ló tún wà lẹ́nu ẹ̀ yìí tá àrójútu ẹ̀ mò ń padà bọ̀ wá. ẹ ṣé gan ọlọ́run kó wà pẹ̀lú wa.